lásìkò rẹ̀ ó kó ìdá márùn-ún nínú mẹ́fà èyí yóò fi parí abẹ́lẹ́ ọ̀gá ọ̀gbọ́ ọba tó máa bẹ̀rẹ̀ ọ̀gbọ́n tá a fi lè lè tó lé yìí ọlọ́run yáárí àárín rẹ̀ ìparí rẹ̀ ọlọ́run yáárí fún wa fún wa ní ẹ̀mí nínú àti àlàáfíà ọlọ́run ọ̀gbọ́n ọlọ́run ti ṣe láyé ǹjẹ́ bí ṣe ń tó bí ṣe ń ná bẹ́ẹ̀ ni ramadan òní ń kásẹ̀ ńlẹ̀ díẹ̀díẹ̀ ọ̀rẹ́ wa tó jẹ́ mùsùlùmí tí ìdàgbàsókò tá a wà yìí ọ̀rọ̀ sí ìmọ̀ tó tọ́ dàmú láti ó sì lè tó ṣe kùránì ìparí jésù kan láti wà ramadan ti bẹ̀rẹ̀ yìí ó ní iṣẹ́ olóore kan léyìí tó ní tùmọ̀ tá a lè tó ṣe nínú ramadan. wọ́n ìgbà táwọn tó nípa àwọn ẹ̀kọ́ yáàyè ètò tó ń ṣe pẹ̀lú ọ̀yìnlọ́nù jáàbẹ̀ tó náà bọ̀ wá tàbí pàtàkì ó lè tó ń bá wẹ̀ níyànjú mọ́jọ jẹ́ pé ọjọ́ tó ń bá wẹ̀ àtijọ́ tó ń bá wẹ̀ dọ́gbandọ́gba bákan náà méjèèjì òun yóò ṣe rí ẹ̀dá kan ẹ̀ bá tó wà ní ẹ̀já fún ọ̀la sí i látàrí pé làyẹ̀ ṣùgbọ́n mọ́ mi ní ọ̀yẹ́rì hàtà yàgò ní sàrà ọ̀yẹ́ mi dáadáa àti ìdè ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tí ó fi yẹn jẹ́ síbi wípé àlùjẹ́ńtà onídẹ̀ra òun yóò jẹ́ gbóngbó àti ìgbẹ́rẹ́sì rẹ̀ tó bá jẹ́ òdodo àìyá mi. àwọn táà sí ìdí mi ìlú bàtà ẹ̀jẹ̀ kọ́ ọ̀nà àpapọ̀ títí mọ́lẹ̀ òun ní mẹ́lẹ̀ yìí ọmọ àti ọ̀dọ́ aṣọ láti lẹ ẹ̀yà sí ìlú kọ́nà ń lọ fún gbogbo wa ọ̀dọ́ kí náà wà àgbẹ̀ mi oníyẹ ọ̀rẹ́ láàyè náà ènìyàn náà. ìrọ̀lẹ́ tòbí lábàrá lọ́nà abala ẹgbẹ́ ẹ̀kẹta ni nínú àwọn àdáàbò wọ́n kà pé ní àdáàbò ni ìtumọ̀ ti ẹ̀gbẹ́gbẹ́ ni pé alùpùpù ọ̀rọ̀ àwọn ìgbélé bá tí àwọn èèyàn ọgbà jẹ yányá àwọn ìgbélé fẹ tí ń bá tí ń bá rẹ lórí kọ́bi ẹ̀sìn ìdí ọ̀sán tí àwọn rẹ̀ tí ò fi ẹ̀mí ní ìmọ̀ kankan náà lọ́dọ̀ lọ́wọ́. àwọn ọ̀sọ̀rọ̀ fún mi àwọn àfáàkà ilẹ̀ fún ìkíní nù rẹ̀ ó lè tó burú jùlọ ó lè tó lágbára jùlọ wọ́wọ́ ìdùnnú àná oníkéyìn ọba obìnrin láṣepọ̀ lọ́sàn-án nínú ọ̀sán náà. tábàtò nípa lọ́sàn-án owó tó bá ti bẹ̀rẹ̀ nígbà tí àlùfájà ní ẹlẹ́ẹ̀kejì tó ti là títí tí mákèjì ó fi tó ẹni tá a bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ náà. àṣepọ̀ máa bẹ̀rẹ̀ pé yálà kòkòrò àìsí ló ṣe é ọwọ́ ìyálẹ̀ta lọ́wọ́ ayé yìí ọ̀pọ̀ kan ńlọ́sẹ̀lẹ̀ ní ọwọ́ ọ̀rọ̀ lẹ́ni àjálẹ́ni ńlọ́sẹ̀lẹ̀ ní ìlú bàtà jẹ́ pé àlàfo àkókò bàtà ti ń bá rẹ̀ tó bá jẹ́ pé ńlọ́ba wáyé àjẹpọ̀lọ́ ní báwọn tó ń dáhùn ààwẹ̀ rẹ̀ tó ti bàjẹ́ ìbómi lásìkò yìí kò túmọ̀ sí pé kọ́jẹ́yàwó rẹ̀ nìkan ìbá àti obìnrin tó ń dálé nínú wa àti ẹ̀ nítorí ẹ̀ ń ṣe pọ̀ fọ́ láàrin àwọn onítọ̀hún olùmọ̀lẹ́. yálà àwọn tí yóò wá ń gbà ọjọ́ àwòrán yẹn ní yorùbá àbọ̀dé àwẹ̀ tàbọ̀ wá ìpinnu mídọ́gba gẹ́gẹ́ bí ọ̀rọ̀ sí ẹgbẹ́ àwẹ̀ ọjọ́ àtìlẹ́yìn ọjọ́ mẹ́ndé àtọ́jọ́ ọ̀nì ọjọ́ tọ́ndé àbí ọjọ́ kẹtàlá kẹrìnlá kẹrìnlá. ẹni táwọn ẹ̀rọ wá bàjẹ́ mọ́ tó bá ti fẹ́ ní tó ti pé ọjẹ́ dandan ni fún un láti gba àwọ̀ tí má jẹ̀ fún èyí máa ń sọ àwọ̀ nígbà tí dandan tó fẹ́ ń sáré onítọ̀ nù yàtọ̀ sí pé yóò gba àwọ̀ ẹjọ́ yóò gba padà yóò kù sí ìtàn àtìgbàfà àwọ̀tò ìgbàlódé àwọ̀tò ìtàn lè tọ́ lágbára ẹ̀lẹ́yìn ọ̀gbọ́n yìí ìkan náà wọn kàtí ń bọ̀ mẹ́ta yìí omi yóò ṣe ìkíní àìsàn kò wá pàtàkì mọ́ omi náà ẹ̀rú tó dé mú lòmí yóò bọ̀ fún ọ̀rọ̀ yóò bọ̀ fún ọ̀rọ̀ ló ń kó lọ́rùn rẹ̀ ẹ̀mí yóò bọ̀ di ọ̀rọ̀ ìgbà mi. tí ọ̀rọ̀ wa lágbára láti ṣe lẹ́yìn wọ̀nyí yá àtúnṣe àwọn ilé ìwòsàn àgbà yẹn lẹ́yìn. adébíyí oṣù méjì ní ṣíṣẹ̀ ń tẹ̀lé onítọ̀hún òní yóò fi gbà wẹ̀ láàyè ọ̀pọ̀lọpọ̀ ìnáwó náà kò gbọ́dọ̀ já wẹ̀ kò gbọ́dọ̀ ṣe sùúrù òde ìsinmi lónìí lálàfo oṣù méjèèjì ìlú tábà sọ nípa oṣù méjì ó lè di ọgọ́ta ọjọ́ ó sì lè jẹ́ ọjọ́ ẹyọ kan òde lọ́gọ́ta ohun tó fi ṣe òun ká òun náà ní ìlẹ́sẹ̀ṣù òde òsánà kò láǹfààní láti sàlẹ̀ ìdàrọ̀ ìlà lè hàn sẹ̀rẹ̀ ń ṣẹ̀rẹ̀ yìí àbúrò bá rí àwáwí kan èyí tó fi ṣẹ̀rí à ọkọ̀ wọlé ní. jágbà tó ń àwẹ̀ rẹ̀ ní máa lọ tó ń ṣe ìdáná ọwọ́ abọ́ sí àwọn ọjọ́ ọdún bóyá ọdún ìgbéyà ni bàbá sí ọjọ́ ọdún bóyá ọjọ́ àkọ́kọ́ ni àìbẹ́ẹ̀ tẹ̀ kọ́ àyè amúnisírí àwọn ọjọ́ mẹ́ta èyí tó tẹ̀lé ọjọ́ ìléyà àìbẹ́ẹ̀dì ẹ̀kọ́ àárẹ̀ burúkú ìlókì àárẹ̀ ìlágbára pọ̀ lórí ẹni báwọn nítorí fún láǹfààní nù láti kẹ́mi lọ tó yà rẹ̀ nígbà àìbẹ́ẹ̀dì ẹ̀kọ́ ó ṣe ìrìn àjò làdúrí kó ṣe ìrìn àjò ọ̀yọ́ títí kì í ti kó ṣe bẹ́ẹ̀. لازم يبان فرا فوق أحبولا جوا جل جنب قامين يعني في كل شيء في كل كلام يجي عند الدلالة فإن أخطر لدين أخطر ولو يوما واحدا لازم أوصي نفسيا من دينه في غواتي يا غريبة ليس سيدي أخطر لي أخطر لي ولا أنت أخطر لي من دونها أخطر لي أخطر لي ẹ̀mọ́jọ lè wọlé lára àwọn torí ẹni báwọn àjẹ́ wípé ó di kíláàsì fún kọ́sẹ̀ bẹ̀rẹ̀ títún òǹkà oṣù méjì yọ̀ọ́sẹ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ àtàkùn ìbá àtẹ̀wé ó ti bàrà jẹ́ pàrọ̀wọ́ nínú ìlà ọ̀dọ́ nílùú nílùú tuntun wá sí i tí o ti sọ́nà àwọn ojú ìta àtàkùn wájú tí o ti tún lọ́pàá èlùbí àti ìlú ìlú náà ẹjọ́ wa lágbára láti bẹ̀rẹ̀ ọdún lọ́gbàrá agbára rẹ̀ fún pé wọ́n gbá oṣù méjì ní ṣílẹ̀ ìtẹ̀wé orí adékòlò ẹ̀jẹ̀ bámu fàyínláńdẹ́sì ọ̀sán ìyáàmì àwọn ìlú pàtàkì ayé pàlùpà àwọn ìlú ìlú àti ìlú náà adékòlò ọgọ́ta láì lè ní òun yóò fún لكل مسكين نصف كيلو وعشرة جرامات إذا في كيلو أو جرام ميوعة ويوم عليه nínú ìgbàlẹ̀ ìgbàlẹ̀ ọ̀pẹ̀ ẹ̀fẹ̀ pẹ̀lú àwọn ọ̀dọ́dọ́ wọn ní arákùnrin náà ọwọ́ tó lè lè tẹ́lẹ̀ àwọn ará ariwo tí ń

sọ ẹ̀rú ìrọ̀lú àtìlú tó ní kápá rẹ̀ ọ̀ọ́ lẹ́yìn alákùnrin náà ti lè mú ìlú sára mú ní kápá rẹ̀. Àlejò tó wá bílẹ̀ ló pé Alẹ́sẹ̀ sí àrùn ìyá ṣe àárẹ̀ ìjọ lágbára láti fi oṣù méjì méjì bẹ̀rẹ̀ tẹ̀lé láwọ̀ yìí ẹgbẹ́ tó wá nínú àwọn ìrànlọ́wọ́ rẹ̀ ní alákùnrin náà ti aláìní ọgọ́ta olùkọ́ fún wọn ní oúnjẹ. níta bá débi eléyìí wípé alùpàfẹ́rọ́ mùpàfẹ́rọ́ ọ̀sẹ̀ yá àwọn nǹkan tí wọ́n ń ga ní ìyáwó ẹ̀jẹ̀ èyí tó tóbi jù nínú rẹ̀ èyí tó jùlọ nínú rẹ̀ oníkéyìn nínú ọ̀dọ́ àbúrò àwọn náà. àṣetọ́ ní ti ẹ̀kọ́ ọlọ́run méjì olówó wa nínú oṣù lẹ́yìn bá òwúrọ̀ olóòótọ́ àtìlágbó olúwẹ́nu bíi wákàtí mọ́kànlá síbẹ̀ láàrin owó ti pé àlùfáàjì àlùwọ́lá gbogbo àwọn àtòkò òòyẹ lẹ́tọ̀ọ́ rẹ̀ láṣẹ rí àti àtòkò tó dé wọ̀ ádámù tẹ̀sí ṣẹ̀tọ́n lára àwọn ìṣẹ́ntì ọ̀dà lọ́ṣọ̀ọ́ ètí àṣetọ́n tí máa ń ṣe lọ́kọ̀ọ́ fún ogunlọ́gọ̀ ìdá lára ìdílé lọ́wọ́ nǹkan àkọ́kọ́ òdìlé wọn. nǹkan lẹ́ẹ̀kejì náà tó lè fa kí àwọn ènìyàn bàjẹ́ ìzálùmọ̀lẹ́yẹ yàtìyàrí oníkíyà àtọ̀ kọjáde lára ìdílé. jíjáde àtọ̀ yìí oríṣi méjì ló gbé sí. ìmọ̀ akọ́jẹ́ pé fúnra èèyàn lèèyàn wá káàkọ́ jáde lára èèyàn àjẹpẹ́ nírú ìṣesí báwọn àwọ̀ èèyàn ó ti bàjẹ́ o. ìmọ̀ bí sọ pé ìyàwó rẹ tó jẹ́ lẹ́tọ̀ọ́ rẹ ọbẹ̀rẹ̀ sí ní gbèsè ẹbẹ̀rẹ̀ sí ní fẹnu ro ẹnu ńlá àtọ̀ lórí jáde níbẹ̀ èèyàn ti wọ́n gbà wọ́n àwọ̀ ọjọ́ èèyàn gbà padà. àwọn láǹfì abóòtẹ tá n kọ pala nígbà tó o ní kan ṣe èyí kọ wà mọ́tò láti kọ́má ṣe àgbékè mi kọ́má ṣe ti láwọ́ sọ̀rọ̀ kọ́ra ní kọ́má ṣe àdúrà kó orí kàkà ṣe mẹ́ wàá ju kó à ń kọ́ gbogbo ìlà ṣé wọ́n tẹ̀ fi fọ́n náà wẹ̀ ẹ̀ tí ìlà káwé tó ní bẹ́ẹ̀ tẹ̀ bẹ́ẹ̀ ìlà káwé tó ní ní ìwúlẹ̀ tó tẹ̀ ṣu ìpínlẹ̀ òkè làtọ́ ti wá jáde lára rẹ̀ àwísìm náà àbífúnra ọkùnrin ló tẹ̀sí ìsìm náà ìsìm náà ò ní pé kéèyàn wájú mà lèyí jù bí àpọ̀ yóò ṣe jáde lára rẹ̀ bóyá tó ń wá wò ó ìlò tó wò náà wẹ̀ àyídèdè kan nígbà bí àwọn akéde kan lọ́kàn wò lórí ibi yóò lọ́wọ́ ti ká wá gbé nígbèkúgbè ìsìm náà wò ó ẹsẹ̀ bí yorùbá ti gbèsè lè sí àwẹ̀ ọjọ́ ó ti bàjẹ́ nù tí wọ́n á ní sọ́ọ̀pà sí ìbàjẹ́ ṣébí kò jẹ ṣébí kò mu ṣébí kò báyàwó rẹ̀ láṣepọ̀ nítorí orí bẹ́ẹ̀ ni pé nítòsí àkókò jáde lára rẹ̀ àpè jáde jáde àgbẹ̀dẹ́gbẹ̀dẹ́ náà ṣáwà ó ti yọ ìgbádùn ó ti yọba. wọ́n lẹ́yìn akóni sọ àgùntàn yìí jáwèé àti kéèyàn parọ́ gbogbo nǹkan bámu kéèyàn pàtì nínú hadith al-Qudsi ìgbàsọ́nà ọba ti ń sọ fún wa wípé gbogbo sẹ́tọ̀mù ànábì ádámù bá ṣe pátá níjọsìn sí ẹ̀mí afáwọ̀ nìkan fàyínà òrùlé èmi mọ́lá àwẹ̀ fúnra mi ni wọ́n ti san láwẹ̀ lẹ́sàn-án lórí àwẹ̀ ìdàgbé ọgbà lẹ́la àwọn sọ́nà wa mú wa níbẹ̀ wípé yàtà mọ̀ án وشرافه وشهوته من أجله aláwọ̀ lálàfo bàtí ń bá rẹ̀ lọ́wọ́ ó ló ń jẹ tí ó jẹ ṣùgbọ́n kò jẹ ọkọ̀ àti ó ní tó lè mú kò mú ó lóbìnrin tó lè jẹ gbádùn rẹ̀ ṣùgbọ́n kò jẹ gbádùn rẹ̀ ní àjèjì nítorí èmi ọlọ́run yẹn pé sábàtọ̀ nípa àwọn tó lè bá ní láwọ̀ àwọn tá a kà á lẹ̀ ìkàlọ́jẹ́ náà ìbéèrè wa ti wá pé ọ̀dà tí èèyàn bá tètè ìyàwó èèyàn èèyàn fẹnu rò lẹ́nu èèyàn fọ pálára ṣùgbọ́n síbẹ̀ náà ààbọ̀ kankan kò jáde lára èèyàn. kí ni tó ààwẹ̀ tí irú ààwẹ̀ táwọn tó ààwẹ̀ ń já àbáwọ̀ ń yìn bẹ bó ti yẹ kó wà dábẹ́rẹ́ dákòó yìí dáadáa wọ̀ àti èèyàn fọ́ pa òfin rẹ̀ lára àbóbi náà ti fọ ọkọ̀ lára àbí ń jèsè ara wọn ni àyẹ̀bẹ̀sẹ̀ ẹ̀kọ́ wọn fọ́ ara wọn lára ṣùgbọ́n àkọ̀rọ̀ jáde táwọn ìbàdàn yìí àbí ọ̀bàjẹ́ ìdánilẹ́yìn pé àwọ̀ ẹ̀wọ̀n ọ̀bàjẹ́ wò nínú ìpàdé áìdì nínú ìkọ̀ọ́rí àti mọ́tìmì àmọ́ àìdà sí ọ̀dọ́ ọ̀rọ̀ àmì ọlọ́mọba nìjọ́ ní símà náà wọ́n fi tó wa létí إن النبي صلى الله عليه وسلم كان يقبل وهو صائم ويباشر وهو صائم ولكنه كان أملاكهم كان أملاكهم لإبراهيم اسم النبي الجرم لا لا قوة لا بالله النبي أما كانوا أما يوم ìbáṣẹ̀rò ó lè fara pa ó lè fọwọ́ pa àwọn ìyàwó rẹ̀ lára ọwọ́ akọ́ ìlú lẹ́yìn tó ń dà wọ̀ lọ́wọ́ ṣùgbọ́n tó ń bẹ́ẹ̀ náà oníkàrà rẹ̀ kò mú oníkàrà rẹ̀ kò dìde oníkóṣe galegale lẹ́yìn tó ṣe pé àtúntò ti ajá rẹ̀ fún wa ẹ̀yà wa sọ pé ọ̀nà ẹ̀yìn wò ó ṣùgbọ́n níbi tí ń ṣe bí mo ṣe rí o kàánà àmúlá kàkọ́ mi lẹ́rọ̀ oníkàpá lórí adùn ara rẹ̀ ju ẹ̀yìn lọ. àti pé kò sí tó burú fọláwẹ̀ láti fọ́ pa ìyàwó rẹ̀ lẹ́nu láti tètè pẹ̀lú mọ́tẹ̀mù kọjá pé owó lè ní kápá láti kọ̀ǹtró ara rẹ̀. لكن إذا كان الصائم يخشى على النفس من الإنزال بالتفريج ونحوه أو يتدرس بذلك إلى الجماع فلا يحل له tó bá ti wípé ẹni ń ṣe ẹni ń bọ́ ọkọ obìnrin lára àbí ń dètè obìnrin àbí ń mọ́ọ̀lù àbí ń dètè ìyàwó rẹ̀ òun gan ẹ̀mí rẹ̀ ọ̀gá lẹ̀ òun báyà pé ìdúmọ̀ ń lè dé tí àpò òbí jáde lára nígbà yìí síbi ẹ̀dí ẹ̀kọ́ ni wọ́n ẹlẹ́dẹ̀ ní ọ̀padà wọ́n ọ̀gá báyìí lómìnir táà ní padà lórí ara wa kọjá báwa kára wa láti kọ̀ bí sílẹ̀ yìí bá ti lè wọ́n ṣe ọdún jẹ́ nínú ẹ̀mí rẹ̀ àti tó lè lọ́wọ́ mọ́ wò lè súnmọ́ o tètè gba láti lọ tètè fóònù lé lọ́sọ́dọ̀ rẹ̀ lọ́mọ ṣe ìlàwà lọ́mọ ṣe àbùká lọ́mọ àbá àbùkárán lọ́sọ́dọ̀kọ̀ wá àti lọ́mọ àbúkọ́rọ̀ lọ́mọ láti pọ̀ sí ojú òkè tó kó lè bá a sáá fún ìkọlù ọgbà ọlọ́run. eléyìí jẹ́ abala ẹlẹ́ẹ̀kejì. ìbéèrè nípa fún wa lè bèrè wípé ọ̀dà tó bá jẹ́ pé èèyàn kàn ń ronú nípa pé èèyàn bóbi lálẹ́ pọ̀ nípa eré ètí yẹn ti ṣe sẹ́yìn ilẹ̀ yẹn ń ronú nípa rẹ̀. ìgbésẹ̀ kò ti ń ronú kò ronú nípa bọ́lá ti ṣe kòrò ló ń pa sánà kòrò ló ń pa alẹ kòrò ló ń pa ọjà lè fi àmà ní ìṣèjẹ bí ó ṣe rí kòrò ló ń pa nínú ìdàrí òkú òní ṣe jẹ ọjọ́ àlùkì àmà wọ ọdún wọn fi dàrí àtọwọ àlàáfíà kòrò ló ń pe lẹ́nu ìlọlẹ tó ti kọjá oníbẹ̀rẹ̀ ní ọ̀rẹ́ ló ń nípa rẹ òkú rẹ ọ̀tá àwọn olùdókòwò tó ti ń ronú ibẹ̀ ní ààtọ̀ ìlú ìjáde lára ìlú ẹni báwọn ǹjẹ́ àwọ̀ ẹ̀ bàjẹ́ bí àbí ọ̀nà jẹ́ ọ̀rọ̀ méjì àwọn àpapọ̀ ìjọba èyí tó tàn wọ́n wípé àwọ̀ ẹ̀ kò bàjẹ́ látàrí wípé ǹjẹ́ alábẹ̀ sàfà kúrò ní ebi kan lórí ni ebi kò gbélé àná ebi kò fọ́ ìjọba ńlá ebi kò tètè abala níbi abala ẹlẹ́kẹ̀jẹ̀ ni pé lọ́la tó lè fa kí àwọ̀ èyí kò bàjẹ́ èkéle kéyìnbó mi láṣẹ lọ ìkẹlẹ̀ kejì kíkọwọ́ jẹ obìnrin lára ìmọ̀ kọ́ pa lára jíjẹ ètò fífẹnu ro obìnrin lẹ́nu jíjẹ àwọn ọ̀gbìn kìntìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sáàtọ̀ bá ti lè jáde ọ̀gá àwọn ìjẹ́ ìkẹlẹ̀ kejì. ìkẹlẹ̀ kẹta sáàtọ̀ lè fa kí àwẹ̀ èèyàn wọ́n bàjẹ́ àlùbáṣe lọ àwẹ̀ ìṣòro lọ́wọ́ ni kéèyàn ó jẹ kéèyàn ó mú kéèyàn ó máa máa jẹ kó mú lọ́sàn-án gan ìyẹn nínú ààwẹ̀ tó ń jẹ́ bá kékeré gba ẹnu tàbí inú wọlé níyàn nínú agbẹ̀dù ìgbẹ̀dù báwọn àwẹ̀ olùbàjẹ́ wọn. ayé káàdì náà máa kó ìyàwó ìṣòro èyíkéyìí tí ì bá àjẹ èyíkéyìí tí ì bá àmú lèkọ́ ìlà ìtàlá torí ọ̀rọ̀ náà bàbá sọ wípé wà kúlò wà ṣùgbọ́n حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أقيموا الصيام في الليل ومن أجل ìmọ̀láyò ń dẹ́nu ní láti jẹ láti mú ẹjẹun lẹ́yìn sàlàwé ẹjẹun lẹ́yìn sàlàwé kíkàlàwé ìtàn ẹjẹun lẹ́yìn sẹ́yìn kásìkò sàrè tó tó àsìkò sàrè ẹ̀jẹ̀ ẹ̀mú ẹ̀kọ́jẹ̀ sàrè náà àsìkò tó fẹ́ tó ẹ̀tọ́ làǹfààní láti yẹ wọ́n kó lè lọ sọ̀rọ̀ mọ́ ẹ̀jẹ̀ kẹ̀kẹ́ mú hàtà ẹ̀yìn ìlàkùnrin ọ̀gbìn ìlàkùnrin ọ̀gbìn ìlàkùnrin títí tí okùn tàbí òwú funfun tí ó fi para láti di òwú lóyún ẹni pé tí àlùfáàjà tí ó fi lanu pẹ́ẹ́ láti ní òògùn lójú òòrùn yẹn láti lè jẹ́ àgbẹ̀jẹ́ àtọ́gbá náà. lẹ́yìn ìgbà yẹn ẹ̀ka ìnáwó ẹ̀kọ́ lè jẹ́ náwó tọ̀nà àfihàn ìyá ìlànà lẹ́yìn ẹ̀ máa bá àwọn yìí lọ kẹ́ ẹ pé ọ̀rọ̀ máa yé mi yẹn lọ́wọ́ àgbàlẹ́. ìlànà kan bẹ lẹ́yìn tí wọ́n máa láàárẹ̀ lóúnjẹ wọ́n á máa pè ní àkọ́lẹ́ yẹn ni pé láti lè amú láti lè inú oníwó ti páàkì oúnjẹ sára láwẹ̀ tàbí ẹ̀jẹ̀ kọ́ wọ́n fẹ́ fún ní nǹkan mímu ni láti lè mú oníwó ti páàkì wọnú ara láwẹ̀ eléyìí ní ọba àrùn jẹ́ sábàtọ̀ nípa àti òwòṣọ́ ìjẹ́ ń gbàgbé wípé ìtọ́ ìtọ́ra àdáwíṣà wọn ìlànà ìjọba gbogbo ọ̀nà tẹ́ ẹ bá gbà tó ń jẹ́ bá fi lè dẹ́nu àgbègbè ìyẹn tó jẹ́ nǹkan ìyẹn tó jẹ́ nǹkan. nígbà tó ní hadé ìsinmi làkúnyẹ́kọ̀ ìlú sọ̀rọ̀ ojúṣe náà wà sọ̀rọ̀ sọ̀rọ̀ náà lè wọ́n sílẹ̀ sọ̀rọ̀ wípé wà bá lé ilé ìsìn ìṣááṣẹ́ ìlà àtẹ́kùnà sọ̀rọ̀ yìí kọ́má ṣe àlùwàlá ṣe àlùwàlá rẹ lóògùn gbó fẹ́ràn dáadáa yọ̀dù dáadáa àyàmùtọ̀ bá ń dáwọ̀ ìjìká má sì mú lókòǹgó torí pé máa ń fáwọ̀ ìtọ́síbi ọ̀nà ọ̀fun òṣìṣẹ́ àtẹnumọ́ yẹn ni pé fáwọ̀ ní sínú kó dókòǹgó àyàmùtọ̀ bá ń báwọ̀ ìjìká ẹnìkan ọ̀nà ṣe bẹ́ẹ̀ eléyìí jẹ́ nǹkan ẹlẹ́ẹ̀kẹta lọ́wọ́ tó ṣe pé ó lè bá ní àbàjẹ́ ìbéèrè wa wá wípé ọ̀dà èèyàn bá wò lọ́wọ́ fún wọn ń ṣe ọ̀dà ìfowópamọ́ òun ń sàǹjá wá ní láti ní oṣù kẹta láti ní oṣù kejì àbí nílé gbẹgbẹ ní ẹsẹ̀ ẹ̀sìn ń ṣe é tíyẹn bá gbòòrò ìjọba aláwọ̀ ìdílé ìdájọ́ wípé gbígbòòrò oúnjẹ ọ̀gá ni láwọ̀ ìjẹ́wọ̀ ìgbòòrò oúnjẹ. láwùjọ ìkẹlẹ̀ kan islam tó ti sọ pé àwòyìn ó bàjẹ́ onímọ̀ kánìlì náà nàlẹ́ láti lé ìwọ̀ṣọ́ mi bọ́wọ́ fún ìfà ó làwọn nǹkan tó ti pé alẹ́ pé oúnjẹ ní bá ṣe bí ìgbà bí ẹ̀ bí ẹ̀ ọ̀nà méjì ọ̀nà àkọ́kọ́. حكم الدم للضارب مثل الإصابة بمنزيف فيحكم به دم فيفطر بذلك لأن دم وباية الرياء وباية الربا ọ̀nà àkọ́kọ́ ni wípé kí wọ́n fa ẹ̀jẹ̀ sẹ́yìn lára lálàpọ̀ àti èèyàn bá wà lọ́wọ́ bóyá wọ́n ní ṣọ́tẹ̀lẹ̀ blood àdéhùn ìgbẹ́jà láàrin ọ̀pọ̀ wọ́n á fẹ́ bàtẹ́lẹ̀ placement kan fún ní ẹ̀jẹ̀ díẹ̀ sí lára bó gbàtẹ́lẹ̀ yìí bá ti rí sẹ́lẹ̀ ààrẹ rẹ̀ ìgbàdé o. torí kó ń jẹ sáǹjẹ omi sáǹtì ẹ̀jẹ̀ náà yọ padà dàbí díẹ̀ ní ọwọ́ dà ìyókù wíìsì ní ìsàlẹ̀ ara omi yóò gbà jáde nígbà gbàtẹ́ yìí bá ti rí gba ẹ̀jẹ̀ sára ìwé ẹni báwọn bí ìgbà kọjẹ ohun ni torí pé oúnjẹ sáǹjẹ àtúndí sáǹtì iná ni ó padà padà bíi ẹ̀jẹ̀ ṣe ń lára nǹkan àkọ́lẹ̀ nǹkan lẹ́ẹ̀kejì oníkéyìn ńlá abẹ́rẹ́ ètò wà ní oúnjẹ àgbébàrú alùmọ́ọ̀mù tó yàtọ̀ alẹ́sẹ̀ tẹ́lẹ̀ bí alẹ́ láti wọ́n ṣe rẹ̀ abẹ́rẹ́ tó ṣe pé níyàn láti nà báyìí ó ti tó fún yàn yẹn nínú kàdá jíjẹ nínú abẹ́rẹ́ tó ṣe bí àbá gbà ebi òní báyìí òun bẹ́ẹ̀ yàn. فإذا تناولها الصائم أفطر بها lọ́la ìgbà tí ni wọ́n gbàlú abẹ́rẹ́ báwọn àjẹpẹ́tọ́ àwẹ̀ rẹ̀ nígbà àbọ̀ ó ti kàn lọ́nà. tọ́yẹ̀ ìbéèrè wa ni fún wa wípé ṣé gbogbo abẹ́rẹ́ tí yàn bá gbà iná ìlú ìlànà láwùjọ yìí bí a nínú àwẹ̀ nínú ibi tí àwọn oníṣẹ́ ẹ̀dẹ́gbẹ̀ kò lè fẹ́ lo capsule kò fẹ́ lo tablet káwé kò má bàa bàjẹ́ ṣùgbọ́n àwọn abẹ́rẹ́ kan náà lọ káwọn bá fọ yóò wà nípò tablet kí ni ìdájọ́ tó bá fọ abẹ́rẹ́ bá wọn ìjẹ́ àwọ̀ yẹn ló ń bẹ bí àbí òsì yìí ọ̀rọ̀ méjì àwọn afọ àfọ nípa abẹ́rẹ́ ní gbígbà ṣùgbọ́n ìtọ́sẹ̀wọ̀n ní wípé bí yẹn bá gba abẹ́rẹ́ kódà kéèyàn gbọ́ kíkóró abẹ́rẹ́ kéèyàn gbọ́ láti ọ̀nà ọ̀fun wọn láwọ̀ èèyàn ọ̀gbàjẹ́ o jákè tó gbé lẹ́kọ̀ọ́ sí o bí yẹn bá gba abẹ́rẹ́ bí afọ ẹ́díkì orí ń fọyín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tèèyàn gba abẹ́rẹ́ mu ìtọ́sẹ̀wọ̀n tó ní pé irú abẹ́rẹ́ báwọn ọ̀gbàyàn ní àwọ̀ jẹ́ irú abẹ́rẹ́ báwọn ọ̀gbàyàn ní àwọ̀ jẹ́ ṣùgbọ́n ìtọ́ dáa jù lẹ́yìn tó bá ṣe lù tán àwọn àgbàlagbà lẹ́yìn ọ̀dà ìtọ́ba kì í pé kó o ti da àníyàn rẹ̀ lẹ́yìn ìtọ́jà ìdàkọ́gbà lọ́sùn nǹkan kan òṣìṣẹ́ àwẹ̀ èyí tí ń gbà bọ̀. ìbéèrè mi kàn wá ni wípé lábala jíjẹ mímu yìí ti gbàgbé pé òun bá àwẹ̀ lọ́wọ́ lọ́ba ya búkà lọ́dọ̀ ya náà ní. lò ìbá àjẹkó ti jẹ tán pátápátá kó tó ara ẹni tó kí yẹ lò tó wá sí pé á kí máa bẹ́ẹ̀ mú mi gbà na àbótí ẹ̀sẹ̀ ń jẹ díẹ̀ lọ́wọ́ oúnjẹ tó wá ti náà ní ọ̀rọ̀ náà ń bọ́ ìmọ̀ náà ti òṣìṣẹ́ náà wà sọ́dọ̀ lọ́wọ́ àlẹ́ ìwọ̀sọ́lá ó lè tó bá gbàgbé fún ìgbà àwẹ̀ tó wá jẹ tó wá mu àwẹ̀ rẹ̀ ti ń gbà bọ̀ ó yà máa bá àwẹ̀ rẹ̀ lọ látàrí pé ọlọ́run bá wọn bá ìlú ìṣọ̀lá ó kàn wò ó fún ní jíjẹ ó kàn wò ó lọ́run ó fún ní mímu ní àdìgbò lọ́run bá àwẹ̀ rẹ̀ kò ṣùgbọ́n tó ń tẹ̀lé ọ̀rọ̀ mi. ṣùgbọ́n àwọn nàìjíríà wọ́n ní àwọ̀ ìjọ náà wọ́n ní yóò gbà padà ṣùgbọ́n ìkọ́ tẹ̀wọ̀n pẹ̀lú tẹ̀lé ni wípé nǹkan kan ò ṣe àwẹ̀ rẹ̀ ọmọ báwo ni lọ ṣùgbọ́n òògùn kì í kùn kó máa mú un bọ́bá máa mú ọjọ́ máa mú ọjọ́ ayé ọ̀rọ̀ lábẹ́rẹ́ náà bàbá náà yìí pẹ̀lú báwo ni wọ́n ẹnìkan wà sọ pé ahahah bọ́dà abdullahi ẹnà gbàgbé iná ìlú ayé dáhùn ẹni wọ́n tó kọ́mọ dání ooo ètò òun náà ọ̀rọ̀ ìjìnlẹ̀ ni o òní sọ pé olùmọ̀tọ́kọ̀ olùmọ̀tọ́kọ̀ ó lè tó mú dání ìná ètò ògbé dání àbí ìdí ń bẹ lẹ́nu rẹ̀ láti dání tó fún ọmọ kọ orí òkúkú ba kìí bọ fẹ̀jẹ̀ tó wá ní tó á tó lọ rìn ní màtí múra kẹlẹ́ ẹ̀dá wa ìgbà tó o ti rìn sí ìkọ̀ ìgbàgbé ìgbó ilé rántí ọba tẹ̀lé tẹ̀ wájú ìyàmú látò ìdílé ìgbàgbé mu bẹ́ẹ̀ ní ìjọba lọ́wọ́ ìgbàgbé tó ti yìí kí ìgbàgbé tó tẹ̀ kó lè lè lóko tẹ̀ bẹ́ẹ̀ kó lè lóko tẹ̀ nígbà tó bá ń jẹ́ ọ̀gá tó ti gbé a mọ̀ bóòlù nínú náà ìyá ajá ìjọ lẹ́yìn ìlú wa. bẹ́ẹ̀ bí àwọn náà ló ń gbé báyìí àwọn nígbà tó ń gbà àwọn ti gbà jù pátápátá wọn ọlọ́run yóò ti máa lẹ́nu tó lè bẹ̀rù rẹ̀ ní kọ̀kọ̀ àti ní gbangba. tí a ti ní àwẹ̀ jẹ́ oníkòròwòj lẹ́nu ìhàlù wọn nìkan. olùdíje àbí lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́yìn alimagrebi tiẹ kò díẹ̀ tí ó wọlé àdìgbò sínú ókú ṣáàtà kọ wọlé lọba rí àlejò rẹ ní nǹkan oṣù lọba jáde bí ó lọ sí méjì máa bá ìlú àlẹ lè má gbé lè fi ìtàjú àlẹ ìtàjú ọgbàgbà ìgbà gbé ara ẹ̀jẹ̀ màmí yìí àlejò màmí yìí àwọn ẹjọ́ ìwé orin bá ọ̀hún kó bẹ̀rù náà títí tí ẹ̀jẹ̀ yóò fi dá tí yóò fi wẹ̀ tó bá ti láwọ̀ ọ̀nà wa kò sì wáyé níbi ààrẹ rẹ̀ èyí wọ́n gbà á lọ. ṣùgbọ́n àwọn ẹjọ́ yẹn tó ti bẹ́ẹ̀ bá náà yóò tún ra padà wọ̀. bẹ́ẹ̀ ni òbí ti wọ́n gbà wẹ̀ ọ wà ní orí wọ́n èyí ti ń bá wẹ̀ lọ bí alọ́wọ̀ lọ́wọ́ àárọ̀ àlùmíì lálàpọ̀ ìbàdí ń omi ẹ̀jẹ̀ omi omi lọ́wọ́ kọ́ ní wọ́n kọ́ dáná eré ní àwọn ọ̀nà ọmọ àdìgbò ẹ̀yẹ mọ̀ọ́yẹ mọ̀ọ́yẹ mọ̀ọ́yẹ mọ̀ọ́yẹ irú mi báwọn àwọn ẹjọ́ náà yóò gbà padà lẹ́yìn ìgbà tí ẹ̀jẹ̀ yìí fáàlì nígbà tí wọ́n tó ọ̀rọ̀ dúró yóò gbà padà. ọmọ àyíṣà rẹ̀ yẹ kí ọ̀rọ̀ wà ní àná arábìnrin náà wá bá ọmọ àyíṣà ó lè ṣe kí ló ń ṣẹlẹ̀ lọ́jọ́ pé bóbi bá ń ṣe nǹkan ọ̀sùn yìí máa ń san ààwẹ̀ padà ṣùgbọ́n kì í san kì í san inú kì í san padà wọ́n wá bá jẹ́wọ̀ wọ́n wá fi léèrè pé àhàwọ̀ ìyá àǹtí sára wọn àwárí ìlú náà wọ́n yára lọ́wọ́ òye ní bẹ́ẹ̀ ni mo kàn wá bẹ́ẹ̀ lò máa dájú pé. إذا جاء صلى الله عليه وسلم كنا نؤمر بقضاء الصوم ولا نؤمر بقضاء الصلاة إذا جاء النبي كنا نتولى شيء هذا شيء مقصود من اليوم يرون أن هذا àwọn ọjọ́ tí a ti gbà wẹ̀ fún un pàwọ́ láti kábà wẹ̀ ọjọ́ náà padà ṣùgbọ́n wọn kì í pàwọ́ láti pé àwọn ọmọ náà wà kí kákì wọn padà.

níbàámu sí àdéhùn ètò ìṣẹ̀lẹ̀ àwọn ọmọ bá wà ní ọdún náà pẹ̀lú pé àlẹyìnsà ìdàrẹ́hàdà àlẹyìnsà ìdàrẹ́hàdà lámùsọ̀lẹ̀ wà lámùsọ̀lẹ̀ síbẹ̀ yóò bẹ̀rẹ̀ ní kíkẹ́ bá yóò bẹ̀rẹ̀ ní orí pé sẹ́bà ti ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ẹ kìí kírun ẹ kìí sí ìdáwẹ̀ síbẹ̀ yóò ní. àdúgbò ìdáwẹ̀ ká gbọ́ yé nínú ọ̀rọ̀ ìwé pé èèwọ̀ tí ẹ̀ ní fún mi mention the most of the world èèwọ̀ ni ọ̀gbọ́dọ̀ gbà wẹ̀ èèwọ̀ ni tó bá ti rí ẹ̀jẹ̀ omi ọ̀gbọ́dọ̀ gbà wẹ̀ títí tí ẹ̀jẹ̀ mu tí yóò fi mọ dúró ọba mọ́ọ́dún gbà náà ọmọ wa tẹ̀síwájú níbi ààwẹ̀ rẹ̀ èyí tó ní ọ̀gbà. nínú àwọn kan tó lè fa kí ààwẹ̀ yìí kọ́ bàjẹ́ ìkọ́rọ́ọ̀jì àdánìbẹ̀rẹ̀ ìyá náà ti إخراج الدم بالحجاب ولكي يكون الدم لغوارا nípasẹ̀ dídégbò ìdẹ́mọ̀pẹ̀ ní ṣẹ̀dáàmù kójú tó làkàyè ìwọ oníyàmáàlò tí a máa ń fa ẹ̀jẹ̀ sí ọ̀dà ètí ìdáni láàmú lágbo ìwọ oníyàmáàlò ṣùgbọ́n ní tí a wà yìí ọlọ́run ti ní kí ìmọ̀ ó tún yàtọ̀ láti àtúndì àwọn ẹni tó ṣe wípé bí ike báyìí ni wọ́n tó ara wọn ọwọ́ ń tẹ́ tí ó lè kó fún àti ọ̀pọ̀ làwọn ti pé yọ̀pọ̀ làwọn tẹ́ léyìí yóò rà sí ìyàn lára tí ẹ̀jẹ̀ tó ń jáde òun kọ́ ni fa ìjẹun náà irinṣẹ́ tó kó lẹ́nu kò ní yóò fà á kátó padà sí ilé yìí ìkọ́rọ́jù dáńgbèrè ìgbà mi rà sí ń ba àwọn ilé. oníkàmú ẹ̀jẹ̀ jáde lára nípasẹ̀ dídé kù. ọ̀rọ̀ àwọn àfa ẹnu mọ̀ ọ̀sọ̀ kan lórí eléyìí ṣùgbọ́n jágbó tí a níbi wí sọ́dọ̀ lọ́wọ́ rẹ̀ ọ̀sẹ̀lẹ̀ lórí eléyìí. nínú ìṣẹ̀lẹ̀ أفطر الحاجم والمحجوم أفطر الحاجم والمحجوم حاجم ẹ̀ńtọ́ bá yìí dégò والمحجوم àtẹnudí á dégò fún ẹnì kìíní ẹnì kejì ààrẹ ìlú méjèèjì òjìlá òjìlá imam bukhari kọlọm kọba yìí kẹwọn kọlọm bukhari yìí lẹsẹ ìbáàbí ọgbọ ìròyìn wọn gbogbo àwọn àdéhùn àwọn wa lábàdà ìjàmù nínú sílẹ kò sí àdéhùn kankan tó fẹsẹ̀ múlẹ̀. tọ́gbani tọ́lálà àfíà tí májẹ̀mú síhà májẹ̀mú márùn táàfin dájọ́ pé àléébì yìí àléébì sọ̀rọ̀ òní kò sí àléébì kan tó fẹsẹ̀ múlẹ̀ tó àléébì. وهذا المذهب الإمام أحمد وأكثر الفقهاء الحديث إليه إلا أن إمام أحمد قال مقبل جمع àti ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àfáàgbà àgbà nínú àwọn àfáà tí wọ́n jẹ́ oníṣàdé àwọn tí wọ́n jẹ́ onífíkì nínú ọ̀rọ̀ wọn wípé ìyáàmà ọjọ́ okùnfà kan nínú àwọn okùnfà èyí tí ààwẹ̀ ti fi bàjẹ́. وفي معنى إخراج دم بالحجامة إخراج بالحفظ ونحوه مما يؤثر على البدن kàtà sínú ìyáàmù síra nǹkan tá a tún lè kó sípò ìyáàmù ó ní kí wọ́n gba ẹ̀jẹ̀ jáde lára ẹni tí ń gbá rẹ̀ lópin ìgbà tó bá ti jẹ́ pé ẹ̀jẹ̀ tí a mú jáde lára rẹ̀ ipa tí ó kó yọ lápá pọ̀ lára aláwẹ̀ tí ó fà kí lílẹ̀ kọ́ba tòlẹ́yìn náà ipò ìyáàmù ẹ̀ lọ́wọ́. sábà sọ wípé ìyá nàdàrà tó bá àrùn jẹ ìbáni àdéhùn fàlàyé àdéhùn lè sọ èmi fọwọ́n wájibani àyè bàbá kò á lè sọ̀rọ̀ jìnnà lé ẹgbẹ́ tó bá ń bá àwọn ìgbé rògbòdàn ta wà nínú ẹ̀yẹ mọ́tò kọ́ ọ̀fẹ́ lọ sí blood bank ọ̀fẹ́ lọ ẹ̀jẹ̀ ẹlẹ̀ má ṣe bẹ́ẹ̀ tí ọ̀hún bá àwẹ̀ lọ́wọ́ látàrí pé kájà tó kó bóyá lásìkò tá a wẹ̀ ní ọ̀nà wà tí a ń dá ẹgbẹ́ jẹ́fẹ́ ní ndébò níyàn àwọ̀ ẹ̀jẹ̀ kò lè má bàjẹ́ ṣùgbọ́n tí a ń gbèsè lára rẹ̀ ibi tí ó padà rí sọ́ọ̀sì sí náà ní wípé yóò padà rẹ̀ nírẹ̀ tí ó lágbára tí ó fi bùkátà sí bóyá kó tàbí kó ìdí nìkan tó bá níbi pé akọ̀lẹ̀ àjẹmọ́ wọ́n yẹn ni pé tábà sọ wípé ìyá náà ó lè fa kí àwòrán bàjẹ́ adébíkọ̀ tọ̀nà fẹ̀ntì máa ń gba àwòrán bí ọ̀ràn ẹ̀yìn láti kàdá ọ̀ràn yẹn ni pé kó fi ẹ̀jẹ̀ rẹ̀ kí sàánú ẹlòmíì tó bùkátà sí ẹ̀jẹ̀ nítorí pàtó fi lè ṣe bẹ́ẹ̀ ni pé tílà lórí kan ó ní ọba ṣẹlẹ̀ ẹtí bóyá ẹni kó dá sílẹ̀ nìyí àbára rẹ̀ ò tiẹ̀ yá ẹni wàá ní ó pọ̀sìtìfù ni sábà sọ nípa àwọn ní ó pọ̀sìtìfù gbogbo èèyàn pátá ní à ń lè fún lẹ́jẹ̀ ẹnìkan ò sì lè lo ẹ̀jẹ̀ lẹ́jẹ̀ àfẹ̀jẹ̀ sọ́bàjẹ́ bíi ó pọ̀sìtìfù bíi ti wọn. wọ́n wẹ́jẹ̀ wẹ́jẹ̀ wọn ò ní ṣùgbọ́n rẹ̀ wá tí ń bá òwe lọ́wọ́ ó pọ̀sìtìfù ó ní ṣùgbọ́n làlórí ti dé kọlọ jáwé rẹ kọlọ bá láǹfààní láti fi ẹ̀jẹ̀ ní sílẹ̀ kó lè bá àánú ọmọ ìyá rẹ̀ torí pé máa lè rí pẹ̀lú wájú ìlà bí ìfọwọ́ ọ̀gbà sí lónìí yẹnni pé bá àbí ọkọ̀ èmi ò lè lọ sílùú mẹ́ka dáàbà lọ́pọ̀ èkó ò ṣe lọ lílọ èkó ó sì pọn dandan ajẹ́pẹ́ ní táàlù dáàbì dẹ́kọ̀ náà dandan ńlọrọ̀ náà ńlọrọ̀ yẹ. ìbéèrè wa lè wá wípé ọ̀dà ìdí gbà wẹ̀ lọ́wọ́ táwọn bá tẹnu rẹ̀ kọ́ ìdí ń dí àmúlò ẹ̀jẹ̀ tí kà máa ń sàdédé jáde nímú èèyàn bẹ́ẹ̀ nípa tètè fọ́ gbà nímú àmọ́ wáyé bá wọn fẹ́jọ́ mi jáde ẹnì ká tètè má fọ́ gbà nímú bẹ́ẹ̀ tó di ọkà máa ń jáde fúnra rẹ̀ ní kí nìdájọ́ olóòtú báwọn tó bá jáde nínú ẹ̀jẹ̀ tí ń gbà lọ́wọ́ ìdáhùn ti pé àmúlò ọ̀gá láwùjọ ọ̀dà ìbéèrè mi ẹ̀ńtí yẹn akókóró ń yọ lẹ́nu akókóró ọ̀nà náà ọ̀dà àwọ̀ ẹ̀rẹ̀ náà ọ̀dẹ̀dẹ̀ ń fi ìdí ọ̀dẹ̀dẹ̀ ń fi ìdí wọ́ onígbàgbọ́ agbára kàkàrà níbi mànyà lọ yọ eyín ìdáni náà ó ń bá rẹ̀ lọ́wọ́ nítorí bá ti wá yọ kó wá ní èyí wọ́n dàgbà yọ ẹ̀jẹ̀ jáde nílẹ̀ ẹ̀jẹ̀ tó jáde ìjọba àwọn ẹ̀rẹ̀ tẹ̀lé àbí ọ̀gbàjẹ́ ìdáàbò eléyìí wípé eléyìí náà ọba àtẹ̀jáwò ọba àwẹ̀ ọba àwẹ̀ àtẹ̀jáwò. yẹn ni kéèyàn yọ ewì àìbẹ́ẹ̀tẹ̀ ẹ̀kọ́ ẹni tí àwọn láàmú amúrú kọ́kọ́kẹ́jẹ́ ò eléyìí ní ọba àwẹ̀ ọba àwẹ̀. àìbẹ́ẹ̀tẹ̀ ẹ̀kọ́ ẹni tí ń láwẹ̀ ẹ̀wọ́ la níjẹ̀díjẹ̀ lọ́ba kìí lábẹ́rẹ́ ní ìyàgbé ẹ̀sìn tó bá ti lágbára àti lè gbà wọ ẹ̀yà rẹ̀ ẹ̀jẹ̀ tó jáde ń bèrè òun náà kò bá àwẹ̀ rẹ̀ kò bá jẹ́. nínú pípa mẹ́fà ló ti pé sábàtà àwọn ọmọ ní káàbì ló ń bà jẹ́ ìkọ́rọ̀ ìdáná ìyá náà kéde òjáde láàrin èèyàn nípasẹ̀ gbígbé wò òun àlùbà kí àwẹ̀ òlùbà kí ọgbà ìdáyé. ètò kéde níbẹ̀ ni àtàkọ́yé òkàn gbà kéèyàn náà náà kó ṣe okùnfà tí èèyàn kí yóò fi jáde kéèyàn náà náà kò bì oúnjẹ gbọ́dọ̀ tó ń bá ti dẹ́gbẹ́ òun máa bì àbí nǹkan kan tó ń bá ti wọ̀ ọ́ yóò kọ́kọ́ kàn wọ́n ní tó wọ́n fi padà bì àìbẹ́ẹ̀ tẹ̀ kọ́ ọ̀tọ̀ ọ̀bọ̀ fún fúnra rẹ̀ ní ilẹ̀ ìlú ló fi jáde ìwé ẹ̀mí báwọn tẹ́lifà ti fi jáde àwọ̀ náà ó sì bàjẹ́ ṣùgbọ́n táyé pé èdè ń kàn sàdédé lọ́kàn gbé kìí sùn lọ́sànà kí èdè kan jáde wá èébì ń kàn gbé ni adébẹ́lú ẹni báwọn àwẹ̀ rẹ̀ ọ̀bàjẹ́ o àwẹ̀ rẹ̀ ń bẹ ti gbé kọ́mà tẹ̀síwájú níbi àwẹ̀ rẹ̀ kì í fọ́n gbà kílẹ̀ rí lórí eléyìí ẹ̀rí rẹ̀ ní hadith ètò ìṣẹ̀lẹ̀ wọn bá tọ́sọ̀ bá wọn àlẹ́ ìwọ̀n tó ti sọ wípé. من دعواه القيء وهو صائم فليس عليه قضاء ومن استطاع عمدا فليقضي من دعاه القيء أنت ببغي وهو صائم تسمى دعوه ọkọ̀ táwọn ìwà ló ti dìní lábẹ́ ìdí ní gbọ̀ọ̀rọ̀gbọ̀rọ̀ ọwọ́ àtọ́wọ́ ìlú ló ti bá rẹ̀ lọ́wọ́ àlẹ́ ìtàn àlẹ́ ìkọ̀dọ̀rọ̀ ibẹ̀ ní báwọn kọ̀lá àwẹ̀ kankan tí ó sùn padà nítorí rẹ̀ wípé àwọn ọjọ́ gbogbo bàjẹ́ wà mà ní sàkọ́ à ṣùgbọ́n bá màmá tó jẹ́ olójẹ́ ọkọ̀ fáńdéèdì fi jáde olókùn èdè jáde fúnra rẹ̀ àdékòlù ẹni báwọn fàlẹ́yà kúlẹ̀ àwẹ̀ rẹ̀ ó ti bàjẹ́ nù ó kọ̀yà wípé òun fún àwọn ọjọ́ náà òun fún padà àwọn ìtọ́ gbajúmọ̀ ní àwọn ọ̀gá tí àwọn afá àti wọn kalẹ̀ pé ó ṣe é fún ọba ní àrùn jẹ́. ajẹ́ pé pẹ̀lú àwọn ọ̀tẹ̀rà tí a ti dákọ̀ yìí àwọn tó ṣe gbani láwùjọ jẹ́ a ti parí ọ̀rọ̀ nípa àdáhùn sí ya abala tí ọ̀yẹ̀ká ti kánjú látàyàn ṣùgbọ́n tá a láǹfààní láti ṣe bẹ́ẹ̀ ilẹ̀ láwọn àgbọ̀ ńlá ìyẹn ní àdáàbò kẹrọ àtọkọ káyọ̀ kẹlẹ́ àwọn ẹ̀kọ́ yáàyè èyí tó yẹ kó máa bẹ lára wa ní gbogbo ọ̀gá gbogbo àsìkò gbogbo àyè tabatí kọ́ àlùkò àyè tabatí kí àlùkò nítorí báwo ṣe ń gba àwọn ẹ̀kọ́ yáàdì èyí ni wọ́n ṣe pẹ̀lú àwòrán ẹjẹ́ àtẹ̀kọ́ díẹ̀ nípa àwòrán alábàlẹ̀ àwòrán èyí tí ń bẹ níwájú wa èyí tá a ti ń kà wọ́n ní gbogbo ìgbà èyí tá a ti ń tẹ́tí lọ kíkà rẹ̀ yálà lórí ìrìn abáàbẹ̀ ẹ̀rá kíkẹ́kẹ́ rẹ̀ ìlànà tẹ́tí àwọn ní àlùkò náà ìtọ́nà ọ̀gá sọ̀rọ̀ ní abúlé rẹ̀ sọ̀rọ̀ sáyé. الكفر نستعين لكم الله عليه وأنزلنا إليكم نورا مبينا أن يكون هذا إيمانا يتفوجنا في ذكر الصالحين ومن القرآن أذكر من القرآن بقوله نورا مبينا لا يبين قد جاءكم من الله نورا وكتاب مبين إيمانا لكم الله أن يكون هذا ọlọ́run àbúrò lò ó ẹgbẹ́ bí owó nǹka èyí tó ń ṣe àmì ẹ̀yìn ìdókòwò èyí o mọ̀ ní ìtàkùn àmì ìwà ní ìlú àwọn tó bá tẹ̀lé ìyọnu ọlọ́run kí ni ọlọ́run náà òun tó ń sàrà òun àwọn ọjọ́ ètò tuntun ọ̀la láàyè mi ọlọ́run ọ̀la ní àgbàdo ọ̀la àmì ìfàwọ̀ ìlú ìlà àkùrá ní ọkọ̀ yára kì í ní sáà àyè nípa rẹ̀ kọ́ wá ń pè ọ̀rọ̀ náà sí ní à ẹ̀ńdọ́ ka mùsùlùmí ní ọ̀pọ̀lọpọ̀ dáadáa yóò pé ilé ìkọ́ ọjà òyì ẹ̀dá àwọn tí ń bẹ́ẹ̀ èèyàn ọlọ́wì ẹni tó dá gbogbo ẹ̀dá pátápátá ọmọ ọ̀rọ̀ ọ̀sọ̀ jùlọ tó láti kalẹ̀ jùlọ òun ẹ̀ gbé àgbà nìkan ilé tó sọ̀rọ̀ nínú àgbà láàyè mi ìyá àgbà mẹ́rin.

bákan náà ìkí àtàwọn